يا أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أستفى الله وبعلا نجله أن ترى إكياتي جفافا وأقبع ألفاوا ألفاوا أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kan bá nábi ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àmbẹ̀lẹ́ wọn bá kó ṣàánú àwa náà kò láwọn òbí wa àtàwọn àgbà wa àwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ọlọ́run sá ṣàánú wa láì sáré kẹyàmọ̀ ọmọ tí ó lásán dì lánàá ọlọ́run tètè kó mọ aláàfíà ọlọ́run tó àfọ́n aláàfíà náà ọba náà kó wa kíra tá a fi ti dánilẹ́kọ̀ọ́ ní òru ọjọ́ ni ó ní àmì sahihu buhari ọ̀rọ̀ àfáwà imam buhari ọlọ́nkọ́ba sàmẹ́mù lẹ́sàárì kìtàbù bòyó là ń kà lọ́wọ́ ọ̀nà ń pa òwò ṣíṣe ọjà rírà títà nígbà láti jẹ halal tá a fi ní jẹ haram اللهم اكفينا بحلالك عن حرامك وأبننا بفضلك عمن سواك ولو الله سبحانه وتعالى níta àfáàní halali jẹ́ ọlọ́ọ̀ba bí wà jìnà sí haram ọlọ́ọ̀ba ọlọ́ àkùnrin karim gẹ́gẹ́ bí ọ̀rọ̀ annabi muhammad sallallahu alaihi wa sallam sọ fún sayyidina sábìnà bí wà káàsù radiyallahu anhu sábìnà bí wà káàsù bá ní ya rasulallah mo sẹ́kẹ́ ní bẹ̀rẹ̀ máa jẹ halal jìnnà sí haram àdúrà rẹ máa gbà bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí ṣe kódà bí tí wọ́n bá ti pè fún yẹn ìpè yóò mú yẹn ó rí wa so tí wọ́n bá ká dọ̀hún máa gbà bẹ́ẹ̀ máa gbìyànjú àti jẹ halal kọ́mọkọ́mọ sọ́ra أن يعرف أين متأمه ومشربه وملبسه من حل أو من حرام كبني لازم ما بولون جوتين tó mú ọ̀nà onígbà wọlé wá tó ń wọ̀ lásọ ọ̀nà onígbà wọlé wá ebi tí òfin bú àwọn ẹ̀yà lè wọn ọ̀nà onígbà wọn gbà wọlé wá àmì ní hàlì ní àwọn haram sí halal ni àbí haram lọ́pẹ́ halal ni pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá tí máa ń fi dúà àdúà rẹ̀ ọmọ àgbà torí nǹkan tí máa dí ọ́ àdúà òun náà ní kíni òun náà ní kíni máa di haram tí máa dí ọ́ àdúà gan-an lọ́fà àtàwọn ìròyìn arákùnrin kan fún wa ìkéèlú sífàrù kí ni àjò rẹ̀ gùn aṣa aṣa agbára wàhálà bá ìlúkọ yẹ múrí ẹdẹ ilẹ̀ sama ọkà mi sọ pé ya Rabb ya Rabb ya Rabb wọn kúrò mẹ́ta mẹ́wàá ọmọ tààmù haramu oúnjẹ tí ń jẹ kúrò aláwọn ti gbàdúrà dúrà bẹ́ẹ̀ gbogbo àjọ bá wọn gbà tí wọ́n di haramu tàbí àwọn bá ń gbà wọ̀ láì ṣe dára ajá ni ẹ̀jẹ̀ ni tí wọ́n bá túbọ̀ àti bọ̀ tó padà burú ni ọlọ́run tó àjọ tìlẹ̀ kọ̀ọ̀kan wá dá ọlọ́ba kọ̀ọ̀kan sí àwọn ẹ̀kọ́ wọ̀nyí mo sì máa ń sàlàyé fún wa kéde kíkà gbọ́ nìkan àkàtì àbá àkàtì àbá ọ̀ká máa mú lò ìmúlò yẹ gan ni ó jẹ́ kí gbàgbé ẹ̀ ó sì jẹ́ kí ni níbi yẹ kí ó wúlò fún aláyà tó lọ́kì yàmà hadith 2151 lábẹ́rẹ̀ láàárọ̀ yìí báàbù ìṣẹ́ àrọ́jàl musáàrọ̀ tó òfin àbára tí ha sáà mi tamar ní ìbára nǹkan ọ̀sìn abú ṣẹ́gun mama sílẹ̀bù ọyẹ̀ nínú rẹ̀ ó bá tóbi tí ìdílé bá nílé bá àti ìdúwọ́sẹ̀ pàmì báyàbọ̀ ìṣà rọ́dà mùsàrọ̀ báwo yẹn lè dàpadà ní ìsinmi àmọ́ gbà tó ti fún nínú rẹ̀ yẹn ó wà wọ́n fi àdáṣe ha sọ omi tìmọ̀rì wọ́n láti tó ti fún mílíkì rẹ̀ yẹn ó wà dá abọ́lá gíbìnù fún wọn pẹ̀lú ẹ̀ حدثنا محمد ابن عمرو حدثنا مقي أخبرنا ابن جريج قال أخبرني زياد عن ثابتا مولى عبد الرحمن بن زيد أخبره أنه سمع ابن أورير رضي الله عنه يقول قلهم سيدنا أبو هريرة مصباحك قال رسول الله صلى الله عليه وسلم مصباحك من اشترى غنما بسرة عندما رأى أنا فاكم ودانون ودون ودون فأبلتها فأب فأبلتها وبعد وبعد قانون له وبعد وظيفة فردي أمسكها تباو الإمام المنكر له فإن سكتها في بلاتها تباو كاي أنا قلت دانون له دولا جل في سباو ساعة من تمر يدك لك له دبن وابن لك الاستوت عوضا وراء في السيد 3 قال إمام بوهاري هو باب بيع العبد الزاني قال شروع إن شاء رد من الزاني هم قالوا هو إمام بوهاري بايك باب تمتع ẹrú mọ́sílìnà fún yà ẹrú ni àmọ́ gbogbo àwọn ẹrú ikú bá ti zìnà ọjọ́ ìṣòro yóò fáwọn ṣòro yóò kọ́ ọ̀dọ̀ pé ń ṣáà zara dábìnà zani báwo fún sára ọ ẹrú jẹ mú níwà burúkú ni حدثنا عبد الله بن يوسف حدثنا ليث قال حدثني سعيد مقبري مقبري انا ابيه انا ابي هريره رضي الله عنه انه سمع يقول قال النبي صلى الله عليه وسلم كلام ذلك إذا زنت الأمة بين زناها زناها فليجلبها ولا يسرب في أباري أروبيا من تبات الزنا لها يكون الزنا يتبع تكسيكي أن دعوتني يتبع فون ẹgbà tó máa fi fún ọmọlúwàbí ọgọ́rùn-ún ẹrú ìdajì ní fífi wọ́n ti fún un وما وني كلابا ثم إن زنت لا يبس فليدها وتتبافن ولا يقرب وني كلابا ثم إن زنت بطوس في زنا قال ذلك فليبيعها ولو بحبل من التمر هي تعلانه kọ́nà wọ́n ti pé owó dìdí dèédé owó fi owó rẹ̀ rẹ̀ tọ́rọ ìjẹpẹrẹ dé kí ẹ̀yà tọ́lánù ó dí wa ọmọdé àfúrà yíwa حدثنا إسماعيل قال حدثني مالك عن ابن شهاب عن عبد الله ابن عبد عن عبيد الله بن عبد الله ابن أبي عن أبي هريرة رضي الله عنه وزيد بن خالد قال أن رسول الله صلى الله عليه وسلم سئل أن الأمة إذا زنت kuma lọ sí ní àbí rẹ́rẹ́ àti zaidi ọmọ khalid nípa ọmọ ọmọbìnrin ẹrú náà sì dìná ọlọ́mí yóò sì tí ó kúrẹ́ níjà nù títí kan níbọ̀ kára inzanet fajiliduha fajiliduha ẹtìlẹgbà súnmọ́ inzanet tó ti sílá fajiliduha ẹtìlẹgbà súnmọ́ inzanet fajibi wa wàláwọ́ bí bọ̀fẹ́r kẹyà tàdánù bọ́sílẹ̀ pẹ̀lú dèdè wúdù ni wọ́n fi yọ rẹ̀ يقرأ قال ابن شهاب لا أدري بعد الثالثة أو رابعة <coughs> ابن شهاب يقول إمرتي ما لي لك تاني الله كريم يا يرتي قال إمام أبو هريره رحمه الله <coughs> من برقي باب بيع الشراء مع النساء باب البيع والشراء مع النساء باب kí ẹ máa راك kí ẹ máa rà pẹ̀lú àwọn obìnrin àti 2155 حدثنا أبو يمان أخبرنا شعيب عن الزهري عن أروى عن بن زبير قال عائشة رضي الله عنها دخل علي النبي رسول الله صلى الله عليه وسلم فذكرت له فقال رسول الله صلى الله عليه وسلم اشتري وأعتقي آه مما سيدة عائشة رضي الله عنها nínú sharia islam tí ẹ bá ní ẹrú tí ẹ bá fírí ẹrú yìí ẹrú ẹ̀dẹ̀ màlúàbí ìyẹn ni mọ́wúlà rẹ̀ mọ̀wálì ẹrú ìyẹn ni torí àmà kọ̀ǹtù rẹ̀ wọ̀ yẹn lọ́wọ́ tí ẹ bá ti wá tẹrú yìí mọ́wúlà jẹ́ kọ̀ǹtù rẹ̀ ti kú lọ́wọ́ ìyẹn ó ti fi sọ̀rọ̀ àwọn ẹ̀rọ lápẹ̀lú sẹ́lú ẹ̀ bá kú tí ò ní ọmọ àwọn tí wọ́n fìrì àwọn tí wọ́n fìrì ẹ̀ wọ́n ní dúkìá ẹ̀ tí wọ́n fi dúkìá sílẹ̀ tí wọ́n jọmọ́ àdúrà bí ó dé wa wọ́n fìrì àwọn tí wọ́n fìrì ẹ̀ wọ́n ní lónìí wọ́n tẹrú àwọn eléyìí wọ́n ta ẹrú yìí wọ́n ní àwọn fẹ́ tẹrú yìí àmọ́ pẹ̀lú condition kan wọ́n yẹn pé tẹrú yìí bá ní property tó bá kú àwọn táwọn ta fún ọ ìfẹ́yà àìsàn ó di wa ìṣèjà ìṣàmì ara wọn tó bá rẹ̀ ẹ̀yìn lọ bí lọ́kọ mi náà jẹ́ lámì sílẹ̀m náà tó bá dé abáyẹn eléyìí ní àdéhìí ń lọ fún wa pé dákàlá àlẹyà nàbí rasúlù láàrín sẹlẹm zakatu lọ mú àtàlẹ bí wàá wọlé mú wa fún irú ìpín kaba ìyẹn wọn gbọ kàrà rasúlù sẹlẹm tìkẹrí wà àtìkì àdéhìí sẹlẹm ra ọmọbìnrin yẹn lẹ́yìn náà kọ ọyọ kùlẹ̀kùẹ̀rú فإن ولاء لمن اعتقى فجباني بفي ركل غيره من ولاء قلني في وجهه ثم قام النبي صلى الله عليه وسلم من العشي بين أن يواجد واسع خطبة فأثنى على الله بما هو أهله وبعد سيد صلى الله عليه وسلم ثم قال ما بال الناس يشترون يسترجون شروطا ليس من كتاب الله لما قلوا وينا ثم جاءوا كونيشنز كالي في سنة وكونيشنز ربع ملي كالي هذا شرطا ليس في كتاب الله فهو باطل إذا سي كونيشن كالي tí ó sì tọ́lọ́ọ̀bá túbà tọ́lọ́ọ̀bá mú owó bá ti irọ́ ni àníkàkún شرطا ọ̀rìn ìṣẹ́rẹ́ta kò máa fi one hundred ṣíkú tó wá kọ́ sí gbẹ̀gà gbogbo ẹ̀ fún ni ó di ṣíkúnlá àhàkó wà àwòtàkó bẹ́ẹ̀ ni àti ẹ̀tọ́lọ́n tọ́lọ́n gbé kalẹ̀ ló fi dáa ló fi dòdò ló sì fi lágbára sí ẹkẹ́ yà kalẹ̀ ní any condition tí wọ́n gbé kalẹ̀ ibi ọjà rírà létà tí wọ́n gbé tọ́lọ́ ọba mọ̀ ní tẹ̀lé ó sì fọ́ pé ara mi ní tẹ̀lé mùsùlùmí mi ní tẹ̀lé irú condition tẹ̀ gbé kalẹ̀ yìí wallahu ta'ala alam náà عليه 56 حدثنا حسان ابن أبي أبا عبادة حدثنا همام قال سميت نافعا يحدث عن عبد الله بن عمر رضي الله عنه حدث نافع قال عبد الله بن عمر رضي الله عنه أنا عشرت ساومت بريرة سيدة عائشة رضي الله عنها أرى سيدة بريرة حديثي

فخرج إلى الصلاة ثم تجد إلى الصلاة هريرة قال إن كانت اللولية وذي هريرة حلول يدا ولوه وضواني وابوكو سيباي كوكولو كويرو وذي سيباي كوكولو كويرو قال بك إلى عائشة رضي الله عنها يعني يوسف يدخل أدنتها في كل كويروه ẹ bá ṣe àìsàn báyìí báyìí báyìí ṣé àìsàn dẹ́ máa kí ọmọ dáadáa rẹ̀ ṣé àìsàn wa ní bò máa rẹ̀ máa fi rẹ̀ ṣé àìsàn wa ara ọmọbìnrin yìí wọ́n wá fi rẹ̀ ó di wa wọ́n wá fi rẹ̀ àmọ́ mà tí ṣé àìsàn ara yìí ọ̀dọ̀ ṣé àìsàn náà ní gbé òun ló wá wọ́n àbẹ́bí rẹ̀ tí wọ́n fún àbí lórí tí ìṣẹ́wọ̀n bẹ̀rẹ̀ wọn ni a tí mo rí ẹ̀ṣẹ̀rẹ̀ sẹ́rẹ̀ kan nínú ilé ilé ẹ̀kẹ́ wọn bá níbẹ̀ rẹ̀ tí a sàárà ni wọ́n fún bùrẹ́rà ni bó lásán wá dé nínú ètò wa bùrẹ́rà wà bùn ìlú ni ẹ̀ ẹ̀ máa jẹ́ sàárà fún bùrẹ́rà tí sì máa jẹ́ ẹ̀gbùfọ́ wa ìgbà bu ẹ̀mà tí ń jẹ́ ó dé wa sọ wọ́n wà lójú bí ìgbà tí lórí èèyàn lè yóò fi kàkùn ọ̀nà tó gbà sọ́dọ̀ bùrẹ́rà tààrà ni ọ̀nà tó gbà lọ́dọ̀ tiwa kí ni ẹ̀bùn ni ó di wà àdìsí rí bro sínú àti ra pásítọ̀ jọ dìdì mọ́ níjọ́ síjọ sínú ó di wà àmọ́ bro sínú yẹ rí pé òun kọ́ ni o ọlọ́wọ́ sànù wa wọ́n ni fọ́kànlá ilẹ̀ sàlás ọlọ́mà kálàt ọlọ́mà jáà kálàt jáà kálàt ní lọ́wọ́ gbọ́gbọ́n kàwọn

àmọ́ ẹ̀tẹ̀rú ìjọba máa ní control lórí ara ọ̀ ẹ̀tẹ̀rú ẹni tó ní ẹrú ló ní control lórí rẹ̀ ó dé yìí ó pè náà fi hóran káàna zaujá àwọ abdel mọ́bí lọ náà fi rò pé ṣé ọmọ alúàbí lọ kọ́ rẹ̀ àbí ẹrú ni kára láàyèdèrè láàyèdèrè ni ní ọmọ ń parẹ̀ wọn sàlàyé yẹn fún mi ó dé ilé ìní ìsìnkú gbogbo tó bá ti máa ń parẹ́ kọ́ lọ fún ìmọ̀ ń parẹ́ ó di wa ọlọ́mọsá àfàríwá ọgbọ́n orí dáhùn ọmọ ìlà dalek naam kára imam bukhari rahima ullah ilé ìtọ́ pọpọlọ lọ síwáyé ìgbà yìí nìyẹn kọ́lọ́ ọba kú wa báàbù alìyàbí olùhábìrì lè lè a ní àti kàtàyìn pé ara ayé ọ̀gbọ̀rọ̀ gba fún ara oko wọn bọ̀ ní ìsìn gbẹ́rọ̀ lọ́jà ta ọjà yẹn tó kí sì gba ọgbà ní owó ẹ̀ wọ́n ní aliyu ẹ̀yìnà owó àwòyẹ ìsá ọ̀họ̀ lónìí ní kí ara oko yẹn ọmọ pàtàkì lọ kí wọ́n fẹ́ gbé gbọ́jà tà fún mi ọ̀fẹ́ ayọ̀ ẹ̀yìnà owó ó fẹ́ràn lọ́wọ́ ni wọ́n fẹ́ ti nà sí àfún mi ẹgbẹ́ ara oko gbà mí ọ̀rọ̀ wọn lágbára ilé ẹ̀kọ́ ni ọmọ nǹkan ti lọ rọ́bà kó sọ̀rọ̀ wa ẹgbẹ́ àwọn tó lọ kí á jì lọ́wọ́ bá sọ̀rọ̀ tààlà àwọn jìbìtì jìbìtì kò sì tẹ̀lé àwọn yẹn lọ kó mọ̀ pé eléyìí kò mọ̀ nípa ó sì change hundred dollars ẹ̀ sí one dollar ẹ̀ pé dọ́là ẹ̀ jọra wọn àyè bẹ́ẹ̀ kọ́ ni hundred dollar dọ́là one dollar ẹ̀ kẹ̀kẹ́rẹ́ díẹ̀ sí hundred dollars àmọ́ wọ́n jọra wọn fún wọn lè gba bíi ti àwọn aláàjì rẹ̀ ó di ó lè change àwọn hundred dollars yẹn ó lè change sí one dollar sí wọn ó di ó fi lù ọ́ jìbìtì. ó di wa so ní ẹ̀ bá rírọ ní bẹ́ẹ̀ ti fẹ́ rajà ìparọ̀ oko ni so ìrànlọ́wọ́ tó ikú tó ti dàtà fún so ìrànlọ́wọ́ àbí kò ṣe nà sí àbúkọ tó bẹ́ẹ̀ ra ikú bá mu tó bá ó ó lọ ni aliyu àwọn yẹn ń sáàhù àbí nà sí àfún kára nàbí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ànẹ́bì sọ pé ìzà ìsàn hasa sáà àhàdókùn àkáhù fàlíyẹ́nsà olóhù tí wọ́n pín sẹ́nì kan bá bèèrè mọ̀ràn lọ́wọ́ yí ẹ̀yà fúnni mọ̀ràn tí wọ́n yára bá bèèrè mọ̀ràn lọ́wọ́ rẹ̀ dákùn gbogbo ni ẹ̀yà fúnni mọ̀ràn ọ̀rọ̀kà sọ sí àtọ́ kọ́ yà sọ pé kò sí sínú àtọ́ ní kò sáburú ọ̀rọ̀ eléyìí kò sáburú mbẹ̀ ó kọjá tàfíì gbogbo dára fúnni bí wọ́n wà ní kéde pé ìfẹ́ gbà lówó rẹ̀ ni ilé kò sí àbúrú mẹ́ tuntun àwọn wọn náà fi sùkúrùn àbúkánná aliyu bin abdullahi àbúkánná sufyan an ismail an kaisin samit jariran radiyallahu anhu ba yaatu ba yaatu rasulullah sallam gbado sinna jarir ni muslimu ba yaatu alu jisara sallallahu alaihi wasallam على شعرة أن لا إله إلا الله وأن محمد رسول الله مسجد مبايع كل جلال في مجرد تلكو سنة وجل فافلون تجد كده جلال محمد سلوباني وإقام الصلاة مجرد في مجرد مبايع في ممازين ودو وإيتاء الزكاة ثم يزكاة والسمع والتاء عندما ثلاثة يا سواجه ما برس لما ثلاثة يا والنصح لكل مسلم زي ما سنة سياف gbogbo mùsùlùmí بو mùsùlùmí ما ما يكون fẹ́ bí problem ga gírígà ima fún ní na síyà 2158 حدثنا صوت عن ابن محمد حدثنا عبد الواحد حدثنا معمر عن عبد الله ابن طوس عن أبيه عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلقوا الركبان أما لو يقعد ولجع لجوانا يكون لجع كون سبحانه وتعالى يبقى على كيرا أما لو يقعد ونن مطر لجوانا لا يبقى حاضر لبنادي أنا عليك قلت تفاروا كفراه قلت تجاري قال فقلت لابن عباس وعاصم ابن عباس ma qawluhu la yabi'u hadiru libadi kí ni túmọ̀ pé ara alẹ́ ògbúrọ̀ tajà fara oko ìsúgbúrọ̀ gbájá ara oko ta káàlá àyẹ̀kúnlọ láó tìmsára ni ọkọ̀ òǹgà ní jẹ́ tìmsára alágbàtà yorùbá tí wọ́n pé alágbàtà ti sọjà adé yìí àwọn tìmsára ni pé yóò dé ẹni tó lọ jàgájọ kò yóò mọ̀ wò ni ara alẹ́ ló wà ń bẹ̀ ní máa so yóò wà dúró ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ òní òní ìjà ẹ̀rọ pé sì ó di ọlọ́run kó sáà lọ wà. 2159 باب من كره أن يبيع عابر بعد بحجر باب أن تقفوا láti jẹ́ kára lè máa tàjà fọ́rọ́kú kó tí wà àgbàwó fẹ́gbé àgbàwó ní owó yẹn حدثنا عبد الله بن صباح حدثنا أبو علي الحنفي عن عبد الرحمن بن عبد الله بن دينار قال حدثني أبي عن عبد الله بن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يبيع حاضر البادي ربي كفوا حرى لما بجتكم أراوكو وديوان وفي قال ابن عباس إليه أن يورسلنا عبد الله بن عباس ناسو رضي الله عنهما المتعلم باب لا يبيع هذا الباب بالمسارع باب كرا لفرة جعفروك قوادنا لفتا فون وكراه ابن سيرين ابن سيرين بن مقرون داقني وابن وابراهيم للبائي للمساري هذا ما تدعني fẹ́ tó bẹ́ẹ̀ rajà ni ó lè ìjọba ẹgbẹ́ máa fi ní bí tó bẹ́ẹ̀ tajà lámọ́ ọmọ amẹ́ka gba mí alágbára náà mbẹ òní wà gba ẹnu ẹni tó bẹ́ẹ̀ rajà yẹn tó máa fi ó di ẹgbẹ́ tó gba yòówó ọjà yẹn ọmọ yàrá rẹ̀ tó bẹ́ẹ̀ ní ìrù mi ẹ̀rọ máa ẹ̀rọ máa ẹ̀rọ máa ó gbà fún mi láti fi yẹn dáa ó lè bí ẹni tó nìkan yọ ẹni tó nìkan ra ọjà yẹn fúnra rẹ̀ ọmọ yìí pé ọjà yẹn kò ju two thousand lọ ó di ẹyin two thousand two thousand five lásán adikúgbà nà adikúbọ̀lì adikúbọ̀lì adikúbọ̀lì ọjà wà lóko bọ́yá ń gbìjà wọn kò ní wọ́n pé ojú ń kó pankẹ́tì olówó àti rẹ́sẹ̀ni kọ́nà ń kó sànù wa wọ́n á lóko mùsùlùmí àbẹ̀là. Àmì àmì. Àwọn onídàájú àwọn wà bí àwọn ti wà lọ́jà ẹbí hmm. ìrìnà ń bọ̀ àríṣẹ́ náà ní ọ̀pọ̀ ọ̀pọ̀ wọn ìtàgé fún ọ̀nà ìtàgé lọ káàkiri ìjọba dé ìlú abáyé ìgbé ìwọ oòrùn lábẹ́ ara rẹ̀ ọwọ́ ẹ̀fà ìlú ìrìnàjò náà ni wọ́n ti fẹ́ẹ́ gbé tàbí àmì báyìí àwọn hmm. àmì báyìí lẹ́yìn bá gbá gbà tó alòmí òkú báyìí ó lẹ́lẹ́mọ̀ sí ọmọ ń parẹ̀ olùkọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ni ara ọ̀ yìí sí ní yọ́gbà lọ́wọ́ yẹn yìí gbà lọ́dọ̀ tí tọ́ tẹ̀yàn rajà lọ́wọ́ rẹ̀ irú ni kò kéré àmọ́ and tó tọ́rọ̀ burú ni mo sọ pé àtà sàwọ́dí àwọn ṣe àwọn fúlàní kò sí sàwọ́dí àwọn àtà sàwọ́dí àwọn ṣe fún wa ni ina ni ba biyu ba ne da naune ba su mara ni ba biyu ba ne ga naune ne kuma roi ne kuma cikin tura shi ne odiye ba ni ba biyu ba ne kai kuma bon ban ji ba ga naune na gani ne mu kuju gari ne odiye odiye ne wallahu ta'ala ido Muhammad bin Uthman mutubawa Hausa ne ọmọdé bí wọn gbọ́ àwọn káàdì yìí rẹ̀ ọlọ́run kẹ ìbò náà bẹ bẹ́ẹ̀ lábá náà bẹ ọlọ́run kẹ bá àdúrà ẹ̀ kọ̀ ọlọ́run kò wá sílẹ̀ sáré. àwọn àlekún sọ́lá ń bẹ̀rẹ̀. ní àwọn ilẹ̀ yorùbá ní ìgbà ọdún kókó tó ibi tí jésù mọ̀mí ń sọ̀rọ̀ ẹ̀mẹ̀ àní sàwùdí àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀mẹ̀ ní Ìlọrin. ọwọ́ tí ìjọba wà ní ìfẹ́ gbé ní òbí ẹ̀ tó ní lọ́sẹ̀ ni wọ́n á ẹ̀kọ́ lé ní ìgbà wọn bẹ́ẹ̀ sá máa bẹ̀rẹ̀ nìkan ẹgbẹ́ àwọn haúsá jẹ wọ́n ti dúró láti ẹ̀rọ ọ̀sẹ̀ aláìsí tẹ́tà kékeré ó lé gbogbo àwọn ará tẹ̀sí àwọn ará tẹ̀sí ọ̀bà wọn láàyè láti màṣẹ́ bí àbí pé wọ́n ní chat ọ̀bà wọn láàyè ní àbí pé àwọn kò sí ń bẹ̀rẹ̀. àwọn òjò àwọn ará tẹ̀sí ní àìsàn àwọn ẹ̀dá nílò ọ̀gbẹ̀rẹ̀ àwọn ọmọ ọmọ ọmọ ẹ̀ láti ìwọ̀n àti ìwọ̀n ọ̀gbẹ̀rẹ̀ wọ̀ ní ìwọ̀n palm peanut iṣẹ́ ń tẹ́ àyẹ̀ sáwọn ará àkáǹtì àwọn tó kù sí ìdíkí ni. Ìjọba kò kí ní ètò. Ọlọ́run sàlùwà. Àwọn tó ń ta adìyẹ, tó ń ta adìyẹ bẹ̀rẹ̀. Tó bá di ọba àti lọ, àwọn tó ń fi ìta náà ti wọ̀ pé. Pẹ̀lú àwọn àwọn kọ́sọ́mà wọn. Ìdájọ́ ìjẹ́ fún òkú ni, ẹ kó máa ta. ti wá àdá fún gbogbo business wọn àmì kódà àwọn rìwáyà àwọn mechanic ní ilé orí àtàkà ìsèǹtì wọn ayé lọ́pàá ti mú kọ́sùmọ̀ lọ́dọ̀ yìí bò bó tiẹ̀ fẹ́ wọn kan ó ti mọ̀ fún bọ̀ òun bò fún owó kù àwọn ẹgbẹ́ kọ́sùmọ̀ mi ò lè pé yóò fẹ́ bá bíbí kún orí tí wọ́n fẹ́ tà kọ́sùmọ̀ mi ò gbà pé báyìí nìyọ́ gbára kó kúkú kó kún ẹlòmíì tó bá bẹ́tẹ̀ lọ ṣe é mọ̀ pé ṣẹ́lifọ̀ ọ̀sán original original na original we need o ní sọ fún kí kò fi owó kùn nù wọ́n sì rí pé wọ́n sọ fẹ́ sànú rẹ̀ pé ọ̀rọ̀ yìí gbogbo iṣẹ́ ni àti tọ́lọ́ba tọ́lọ́ba sànú tọ́lọ́ba gáìdẹ̀ ọba gáìdẹ̀ káyẹ̀ kí ni haram ọdún yọ gbogbo iṣẹ́ ni àti wọ́n jọ lọ àwọn ibo ìgbọ́gbẹ́ rajà wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ yìí nàgbé ní ìdó ọgbọ́n ọ̀nà pé tẹ̀lé lọ ha. wọ́n ní kó máa lọ bẹ̀ òun kọ́ ló lọ òkú tí kò ní bá ti jẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn tí ní ká ọjà àwọn ẹ̀ ti mọ̀ ń gbé òun ló ń mú kọ́sọ̀rọ̀ ẹ̀ wá kọ́sọ̀rọ̀ ẹ̀ wá lórí ìwọ́n ìdùnnà fún òun ló mú wá wọ́n á dàbò òun fúnra rẹ̀ mọ́ ibi wọ́n ń da ìtọ́jọ́ àwọn tí wọ́n ti dá mọ̀ pé òun náà mọ̀ nípa rẹ̀ wọ́n á kó wá mú wá àwọn tó ń lọ lọ bá torí dáàbò wá mú ẹbí rẹ̀ wá wá dé rẹ̀ sọ wọ́n ta òògùn tó tó kù ní sáwọ́gbà ní ẹ̀sọ́ nínú ìlú ẹ̀sìn ìgbà wà lọ ọwọ́ àlùtọ̀ ẹ̀ẹ́dájú tó ní ọ̀yẹ́dẹ́ bá mú kí àti bísẹ̀ ta ti nígbà náà ti tàn wá bá tó tọ̀ owó mi ò kí ló dé tọ̀ ọ̀pọ̀lọpọ̀ kan kọ̀ọ̀kan kan o nígbà tó ń fi mọ price ẹ̀ ọgbẹ́ fẹ́ ra oògùn ní ìsìlá pẹ̀lú rẹ̀ ní ọgbẹ́ fẹ́ ra oògùn ó ní òun sì máa wọn pharmacy wọn máa wọn tó wà ní níbẹ̀ ní sọ ẹ̀ àrí wọn á sì mọ ẹni wọn ta oògùn yẹn wọn mú o ìtàn tà ni àmọ́ tó náà máa dákẹ́ bí ẹni sòrò ní sòrò àpọ̀jù nígbìmọ̀ àwọn àmọ́ àwọn débẹ̀ wọn ni aláàjì bísíǹsì tààtì ń yóò ní ọgbọ́n nǹkan náà wí bísíǹsì tààtì yóò ní tí wọ́n fún nǹkan bísíǹsì yóò ní bá. ẹ bá yí fọ̀rọ̀ mi délẹ̀ ibi kan kan mọ̀ fún yín. àwọn ibo wọ́n ní na business na business kí o bá lọ fún na business èrú ni tí bí bá sọ pé na business ìlú ni àti ogun àti fún padà wọn níbi ń tà láì kẹ́nẹ́ ni ó kàn yàtọ̀ fún ẹlẹ́ ogun kàn yàtọ̀ fún shapat ni láì pé àmọ́ iye tí wọ́n ń tà bẹ́ẹ̀ ni wọ́n tà fún tí wọ́n fẹ́ rà wọ́n kàn ní ah, ọ̀gá ìṣẹ́jú òní ìjẹba amúkọ́sọ̀rọ̀ àwọn akọ́lé ìkọ̀tà burú bẹ́ẹ̀ bọ̀ nínú àní ẹ̀bù ìgbọ́ kan fún yàrá mú kan fún ogun tí àpèjúwe ni kíra shepherd. ẹ̀jẹ̀ ló ń gbogbo lórí. ẹ lọ́sì ìbẹ̀rẹ̀ òun ni kátìgbà nàìjíríà president òun á ní ọ̀pọ̀ èèyàn ní md àbí ẹ̀ẹ́dẹ́gà nígbà tí ogun ọkọ̀. ní alágbèbá òbítù nígbà tó ń wá wọ́n mú lọ́dọ̀ yìí wọ́n mọ̀ pé ọmọ ilé ìlú òdòdó ẹ̀ ló máa àwọn ìdílé ní ìbò ìlera ìjọba fún wọn ti tó yàgbà wọn ní ìlera o ó sì lọ sí ọmọ nígbà tí láti ní ọjọ́ àwọn òyìnbó ló ń yọ àwọn àtàwọn òyìnbó ló ń yọ nígbà tí báwọn ọ̀gá wà o nígbà táwọn bá ti lóyún àwọn òkùnrin àwọn òkùnrin tàbí orí lóòrè ìta ó ní ìjọ ìta lè ní four hundred and nine thousand nítorí one thousand five hundred ó ní four hundred and nine thousand ló tàbí ìlú ìlú ó dàrú àwọn èdè òdo à ìdájọ́ ẹni kí nìgbà ìmọ̀ nípa ìdílé wa wò wọ́n ni wọ́n sọ fún wọn náà wọ́n ni wọ́n rà ó ní ojú wọ́n ti ti lọ́wọ́ ti àwọn náà ti lọ sí ilé wọ́n ti lọ sí sọ̀rọ̀ wọ́n ti pé ìtàkùn yìí náà wọ́n jẹjẹ inú lè fi gbára ti dá lónìí ṣe àwọn onímọ̀ ní ìtàkùn wọn wọ́n ti gbà wọ́n ti wọ́pọ̀ kọ̀ǹtàtọ̀ kọ̀ǹtàtọ̀ ní five hundred thousand. àwọn tó wà ní ọ́fíìsì rẹ̀ náà wọ́n ní five hundred thousand ẹ̀yìn lọ́nà owó tààkùn pọ̀tà ìlú tàbí náà. ní òkè ìdáàbò lọ́dọ̀ ní fún àgbà wọn ní wọn wí nígbà tí ti bíkà wọn sáré apply owó láti àtúnà kọ́ńtì àwọn ti ilé ìtò gbogbo nígbà tó gbogbo ọjọ́ wọ́n sọ owó lẹ́sù ní mo dé o mo bá wọn mo ti mo dé mo ọ̀fẹ́ mo fẹ́ ní thousand naira mo ń tẹ̀lé thousand naira. ẹ má kó rí mi lórí ọ̀gá dáńtì ìlọ́pọ̀ ọ̀pọ̀ ní gbogbo bọ̀ ní ìwé nàìjíríà àti ìdílé ìdílé àgbáyà bí ìdílé tí kò ń lé thousand. èyí ni a fún mọ́tò ní ìyẹn náà. <laughs> kódà tí wọ́n bẹ̀rẹ̀ sí business ẹ̀yin wá lè rà kẹsàn-án fún ìmọ́kò ní three four thirty four thirty four four fifty náà múlá àà àmọ́gbọ́n pé ọmọ olóògùn wọn ní kí olóògùn ni àwọn láti mọ láàrin yẹn ẹ̀rọ sísà mi ìbẹ̀rẹ̀ tó kọjá yìí kí láti rè mí kọ́ni kí ní ìṣẹ̀lẹ̀ sí o wọ́n fi rán mi máa béèrè wọ́n fi rán wọn kí láti rẹ̀ lẹ́yìn àbí máa béèrè ó di wa ó lọ nìyẹn náà kí o ní lóde ní ẹni tó wá kọ́kọ́ pàdé ní ló bá ọ̀dọ̀ ọjà rẹ̀ èyí tó wá wá tó wá sọ́dọ̀ ọ̀dọ̀ àti ọ̀dọ̀ nípa ọjà tó wá ń sàlàyé tó ń dá ọjà yìí ìrírí àwọn abẹ́rẹ́ tó kó fún un ó máa wá àrùn wá láàrin ìjọ ní àdánwò àrùn tàbí ẹ̀dẹ̀ àbá abẹ́rẹ́ ẹni wá ìjà tó ní abẹ́rẹ́ à tẹ́tí ẹni tó fún inú ìlú ọ̀dẹ̀ ìdíje rárára ní ìwà nígbà tí ó bá wù ú wáyé ìjà àbẹ̀rẹ̀ ìta yóò gba ọdún ìdíje ìdíje ìgbà báyìí pé owó tọ́lẹ̀ sọ kò bá burú mẹ́ báyìí pé ó dúdú òfófó but òfófó bí ọ̀nà márùn kan bẹ táwọn ṣẹ̀rí àgbà wà láyà mọ̀ wákà ọ̀nà márùn kan bẹ jẹ́ pé kí n bá sọ òfófó mẹ́ kò bá burú mẹ́ inú ẹni pé yẹn fẹ́ fẹ́ yàwó èèyàn pé yẹn burúkú ni wọ́n á bí lọ gbá káà ah, bó lẹ́sìn mọ̀ wáyé ṣe gbà ó lè lórí arábìnrin kan pé zainab wà bọ́ọ̀lù bìkọ́ ya Rasulullah lágbájá Muawiya àti lágbájá ìmọ̀ tó kọsà àdókè yẹn fún sẹ́ni kálẹ̀ alẹ́bí ni sórí Muawiya olóòlò àmọ́ máa ń na obìnrin àmọ́ olóòlò ń tiẹ̀ wà lóṣèṣú gbọ́ ẹ́ àbúṣòfin àná kí wọ́n rántí ní bí màá rántí ní ìgbẹ́ tó kọ́ mọ́bìnú tó bá rántí kọ́ sọ pé wọ́lọ́ sọ́ọ̀ ó rí nà wọ́n pé Muawiya àrẹ̀ kéde amẹ́ríkẹ́ aláàkọ́mì ọ̀nà tí ó tọ́ abújáàlù tọ́ abújáàlù abújáàlù báwọ̀ abújáàlù lọ́nà máa abújáàlù ní àti àbúsòfin àti máàwíà àkílẹ̀ yìí kò ló lọ́tì sàlẹ́bí sọ àkílẹ̀ àwọn léèmì ẹ̀kùn kọ́lẹ̀ fọ́lì yìí ẹgbẹ́já ó sì sùúrù tí bá rí gàrí mu tí bá rí gómìnà jẹ ìbúlábájá òun ló lọ́ọ́ ìmọ̀ àbúrò àmọ́ ń gbà tẹ́ àwọn ní ṣáájú àṣàrí kìgbélé ma ṣáàbù gan ọ̀kọ́lẹ́ àà ma ń na obìnrin ní ẹgbà gan ó di wa alákólà ha alẹ́bí sọ àṣírí wọn fún irú báyẹ̀ kò sí burú mẹ́ ẹjọ́ afẹ́ fún trust yìí ti sọ̀rọ̀ níjà yẹn ni gbígbé trust lọ́wọ́ àti káàì ọ̀gbẹ́ni yìí kìí sẹ́ni kiri trust yìí sọ kò sí burú mẹ́ tí ó wà kú wa òbí òtún àwọn òbí rẹ̀ òsì mẹ́rin kí lóyún wà kúwà wọ́n sọ àwọn òbí rẹ̀ táwọn tó wùdí tó kú mọ̀ yìí ẹ̀sọ́ rẹ̀ ẹgbẹ́ àkóso fún wọ́n kọ́yà àbí àmọ́kò sábúrú mẹ́ nínà márùn báyìí ká ọdún yìí sí àfúrà máa kí n sọ sọ fún yẹn lóde yẹn sọ òru èyí o ṣáì pé òótọ́ ẹni yẹn ara àkàbúrò náà ti rí lẹ́gbẹ̀ ara rẹ̀ nígbà ayẹta ní òkúrú mẹ́ ó di wà wallahu ta'ala alam ó di rẹ̀ ẹ́kùn kọ́lẹ̀ ìwà sọ kọ́sàbùrú mú kí yẹn gbà kọ́sàbùrú mẹ́ tí yẹn wá kó kọ́lù yẹn yẹn sọ kọ́sàbùrú akọ fún yẹn kọ́sàbùrú mẹ́ ó di ẹni wá gbọ́dọ̀ kó fẹ́lẹ̀ mi lọ́yẹ̀ pé gàfi kìlẹ̀ ẹ̀mẹ́ ẹ̀rẹ́ mi kìlẹ̀ mọ́ wọ́n mọ̀ tó wallahu ta'ala alam náà wọ́n sì ẹ̀jẹ̀ olórí ẹ̀jẹ̀ olórí eléyìí kò lè jẹ́ lórí o àdébí sọ́lá ti fún Abu Dhar Ghifari radiyallahu anhu Abu Dhar Ghifari àdébí ni mẹ́sì olórí kọ́nà wọn kó yẹn méjì wọ́n fẹ́ ọjọ́ lórí wọ́n ti kìtì mẹ́sì olórí wọ́n ti ló wíìk wọ́n lè gbowó ọmọ orúkọ sọ́wọ́ eh, ọwọ́ wọn kọ́ abudulayi ma ṣe àti mo nífẹ̀ẹ́ rẹ̀ abudulayi má jẹ olórí yẹn méjì agbọ́dọ̀ abudulayi mi olùkọ́ ọlọ́wọ́ bá ní in fact nígbà tó gba Islam ó wà náà tó kọ́kọ́ kolo láyé lọ́la síta nígbà tí ìlú wọn di fúlàní ìlú wọn bíi marabanjọ́ tó bá fi wé ìlú yẹn pé ó yà fún ọ̀sán kọ́ni the junction ìlú wọn ní gbogbo àwọn alárúbá tó máa ń bọ̀ tó máa ń bọ̀ láti jọ ọ̀sán tó máa ń lọ tó gbogbo wọn jùkọ̀ sí wọn gbòó lóye gifari wọn sọ nǹkan àti mẹ́ka mọ̀tì di nǹkan ní ìsìn muhammadu mọ̀tì já nǹkan lẹ́wọ̀n máa bá gbọ́n pa ló bá ń àbúrò ẹ̀ lọ kí ni ewu nǹkan tó ti lẹ̀ mẹ́ka náà àbúrò ẹ̀ wa lọ wá dé kò fún nírò ní mẹ́ba gbéra ó bá lọ sí mẹ́ka wọn ti rẹ̀ ló bá pẹ̀lẹ́ sí nàálì sí nàálì ọ̀dà àyíkọ́ wáyé kejì ẹni tó lè rí bọ̀rọ̀ kọ̀rọ̀ ní ngọ́sí bayan da yami alidu lijin ta wa ni darul arkan a wannan amuwa da sube amma maje kuma ta wani jorin duka wani kureshi ba ta rikin gole jorin wọn fura wọn sì fi àjọ ẹ̀ẹ́dì gan ọlá bàbá àti mi mọ̀ ń jẹ àbótálẹ̀ mọ̀ ń jẹ so wọ́n jọ lọ ń dúmọ́ tí márùkún bẹ́ẹ̀ fura màá dé ìjà fún mi tí mọ́ta mi sí kí wọ́n máa lọ bí i pé kò sí jọ́kùnrin pẹ̀lú rẹ̀ mọ́ni ti ti wọ́n dédé àrùn arkam ni ní wọ́n dédé àrùn arkam ní wọ́n adú yìí káàsì ní wọ́n tó ayọ̀ ní ìjọba ìdàbí kama ara o àlùfáà o ànábi ni kò tí ì tí ó kù ká sọ kíkà ní ara o ìgbà kúrò ilé kò sábúrú mẹ́ mo ti jáde mo ti lọ kàá bánu ashhadu an la ilaha kò sí ìwé délẹ̀ tí wọ́n dáàbò tí wọ́n dáàbò wọ́n kàn Abu Sufyan ní ẹ̀kọ́ bí ìbẹ̀rẹ̀ ìsìlámù lọ́gbàálẹ̀ Abu Sufyan ní ẹ̀rọ mẹ́rin bẹ́ẹ̀ pa ni ara àgbèfárí ni ìlú ẹ̀ ní jọ́sìn tá máa ń gbọ́dọ̀ gbogbo abẹ́ lọ Sham àgbàlú ẹ̀ abẹ́ yẹlẹ́ ẹ̀ àgbàlú ẹ̀ ibẹ̀ láti láti lè pa àwọn aráàlú òdìjẹ́ kákọ́dá ní ìlú wọn mọ́ ó di àbí ẹ̀rìn sí ọ̀pá ni ó di ṣé bá dáǹkan lẹ̀ lẹ́rìn ní ìdíjà àní mò ń sọ ọdún yẹn ọdún yẹn ẹ̀rẹ̀ yẹn kó dáa o ìtòfi ìtòlọ́fi yọnu àwọn dákú wọ́n dìnnà tó fi dákú abúgbàdà jìfárí rẹ̀ yẹ lọ́wọ́ àná wọ́n wá ní alẹ́bí ní kó má jẹ àmì ìrúrí àwọn yẹn ẹgbẹ́ ní òkú máa ó dé àmì ní ọgọ́rọ̀ jẹ àmì ìròyìn méjì ó sì tó ọjọ́ ó kéye wá honest omi pé yẹn lè jẹ góòlù dà ó dé wa ìdúmọ̀ lọ́ọ̀mì wallahu ta'ala alam náà gbìyànjú mẹ́ báàbù kí láyé bí wọ́n hádà lè gbáàdì bí ọdún tara àbí ọdún ká ọ̀kára ahó ibn sirin ibn sirin ni afáà ibn malik ibn sirin tábí ilé agbàrí ibrahim ilbáì wal mustari ẹni tó bẹ́ẹ̀ rajà ni àti tó láàrin bàbá bára ترى إبراهيم إن العرب تقول بئ لي ثوبا تعرفني تعرفني كل ما أقول ما يلا تعرفني تعرفني وهي ثاني شراع شراع فمن كل غير عميل 2160 حدثنا المكي بن إبراهيم قال أخبرني ابن جريج عن ابن شهاب عن سعيد بن مسيب أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله لا يبتاع المرء عن بيع أخيه ẹni kan wọ́n máa ṣòwò lórí ọmọ ayẹ́ tó máa gbà lóde alátana jásù ẹgbọ́n senajus ọmọ ayọwó ọjà ní etí ò tó kílẹ̀ ìgbẹ́bà rẹ̀ wọ́lá ayẹ bí ó hádùn báadé onílé òkúrò tajà fún ara ọkọ̀ حدثنا محمد بن المثنى حدثنا معاذ حدثنا ابن عون عن محمد قال انس بن عن انس قال انس بن مالك رضي الله نهينا ان يبيع عادي للبادي وقفوا كل ما تتفرقوا والله تعالى عالم علي باب يمين انت كفت اليوم ذاك عليك ونوبة ولو قصة عن ولاية على السلامة والسلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام ورحمة الله وبركاته كاتو ما لما غير بيري سعيد بن مسيب كلبوكو هاري سعيد بن مسيب ọkọ̀ wọn yẹn ká mọ̀ dáadáa náà náà sẹ́ni fìtẹ́ àtàlọ́ ọ̀fẹ́ pé ẹ̀fẹ́ fìtẹ́ àmú ọ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ mọ̀ náà bí náà fura ni àwọn tábì yìí bí àwọn jẹ́ tábì yìí olùdí làwọn tábì yìí bí ẹ kiri bí. nípa àwọn nínú àwọn tábì náà mẹ́rin àmẹ́ta ilé pé ní àbámẹ́ ilé pé ní wọ́n jẹ́ onímọ̀ àti. Mhm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn àgbà oní ẹni sẹyìn nínú sẹyìn bọ náà mọ máa dé àwọn mẹ́ta yòókù àwọn mẹ́rin ni wọn tẹ pé wọn mẹjọ jura wọn lọ ọwọ ìṣòkọrọ ní náà asan bẹsẹrẹ àti dání ọṣọ ẹlẹmọlọba yìí ọlọwà pẹ̀lú wa àwọn mẹ́rin ẹ̀rìn àwọn àgbàlagbà tábì ìjọba àmì tó jùlọ àwọn lónìí wọn ọlọ́run kó wá kí wọn kó wá gẹ̀ wọn ọlọ́run kó sàmì ọ̀ náà. àgbọ̀dọ̀ yóò wọ ọjà báwo ìṣèjọba yẹn o. ọjà ń jàsùn náà ni pé sílá yìí ní ma kú sí ìkàlọ̀ wọn jà mo á rí wọ́n tó ń bọ̀ ara síra ẹni mo kú síra ẹni bọ̀ ara mo á lè bá àfà ìfà ìfà ní two thousand five ẹgbẹ́ two thousand five lọ́ọ̀ mi sẹ́yìn tí a dé yẹn ẹ̀ka tó mú sí èsì gba two thousand five fún ẹjọ́ wa rajà yìí àti kí n ra ní two thousand six then extra price is two two thousand ó ń dẹ́gbẹ̀tẹ̀ náà jù sí àwọn òṣèré ẹ̀ nínú òun gbé ìlú àìlè àwọn ọmọ wa ba ẹran wọn ní wọn ti wọn ti lé ẹran yìí ní five hundred thousand naira ní ìta wọn tó máa pé wọn ní ẹran. ẹ fún bẹ́ẹ̀ ilé ìwé bí ó ní ìkẹlẹ kàwé ẹbí ẹni ìkẹlẹ sọ àwọn bọ́ọ̀sì ọjọ́ wa bẹ́ẹ̀ rà ń tiẹ̀ ní ní o forty thousand máa ń bẹ̀rẹ̀ rà tó bá gba ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ọ létí. eléyìí kò ti tẹ̀lájú sí àtúntò oní nǹkan gan ní ẹjọ́ ń tó yẹn ó di ibi tẹ́lẹ̀ mi lọ gbá ẹ̀ lójú rẹ̀ ó di àbùkù. kan ìtàkùn ẹ̀sìn nígbà ní iye tó ní wọ́n yọwọ́ rẹ̀ ń jẹ́ iye tó ní wọ́n yọwọ́ rẹ̀ ń jẹ́ tó bá ti wá rí pé tí ẹ̀ẹ́dì àwọn tí wọ́n yọwọ́ rẹ̀ ń jẹ́ báyìí tó ní tó fi ìfẹ́kọ̀ kọjá ìfẹ́kọ̀ lọ ìsàlẹ̀ níbi tí kò sọ ìgbàlùsọ bá lò ká ẹ tó yọwọ́ rẹ̀ àwọn olówó nù kí ló dé wá rà ẹ̀ àwọn olówó nù tàbí Yẹ́nì kọ́ ọ̀rọ̀ kan. Ìjọ́ ni wọ́n ń sọ̀tà ǹgbẹ́yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wàá rí kún sílám dìlà. nípa ìṣèlú ọ̀pá ọmọdé ìmọ̀ ìlú owó ìlú àwọn sáńtà ọdún yìí lẹ́gbẹ̀rẹ̀ àwọn ẹlọ́rọ̀ ọ̀tún ọ̀rọ̀ sí kẹ́síà ẹ̀ṣẹ̀ ní àbá tọ́lá tọ́jú ní àbá ní ọdún rẹ̀ fún àti ṣé òun ní. ìṣẹ̀lẹ̀ àgbàkẹ́ owó ọ̀rọ̀ ọ̀jà ìṣẹ̀lẹ̀ àgbàkẹ́ owó ọ̀jà ó yín. àwọn àbúrò pé àwọn ọmọ àtọ́jú nígbà tó ń bá ṣe é gbàgbé. bọ̀dọ̀ omi nǹkan kan ó kọ́ ni omi ó yẹ yín omi ìlú lọ́nà kí ló kọ́ náà. nínú àwọn oúnjẹ àti ẹgbẹ́ àròjọ ẹni wọn ní ìta ọ̀yàn látàkùn àdúgbò àlejò ní ìkọ́kọ́ àwọn ìwà ìṣẹ́ tí ó jẹ́ ìgbàgbẹ̀jẹ̀ náà ní nàìjíríà. ilé yìí ọ̀gá mu ẹ wọ́n máa bèèrè ọjà ẹ̀ ní ẹwà lè gbà lórí ṣọ́ọ̀bù mi àbí ẹ̀jẹ̀ ilé ìlànà ẹ̀lẹ́ ìlànà ṣọ́ọ̀bù kejì ní tẹ́wọ́ àtà fún fine àmọ́ ilé ìgbà ni ọba bá mu kí ẹwà sí wa ẹ̀dùn jákọ̀dà fún mi ilé ìgbà mu ẹ̀dùn jákọ̀dà náà lẹ́ wọ́n thirty nine two five ẹ wá lọ ẹni tó ní ẹ wá two two ẹ wá tẹ̀sán two five ẹ lè dé ẹ bá gbà two yẹn náà kọ̀ dà fún ó di wọlá òtún. ọ̀la ìgbà gbà ọ̀rọ̀ mọ̀ra kí ni màá fún rẹ̀

àwọn eléko láwọn àwọn eléko àtàwọn eléko káàkiri bá dé èkó lèwì sí sí àwọn eléko tó ìmọ̀ àtẹ̀kọ̀ fún ọjọ́ ọjọ́ abẹ́rẹ́ òkúta ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ní síníwà sí kẹ́mi ẹgbẹ́ bí wọ́n máa lò lẹ́yìn sàwùdí ànìkan ìmíjì rí mú mú bẹ́ẹ̀ wọ́n wọ́n lò níbẹ̀ wọ́n gan lọ́rọ̀ ti fún ara rẹ̀ wọ́n dà kò sí àwọn ará tí ń bá fi والله تعالى اعلم نعم وعليكم السلام امم ايه اكبر امام Thank you ìdí ní ẹ̀yìn wọ́n wà á wọ́n tọ́jọ́ tọ́jọ́ kan ilé náà lọ pàdé aráàlú pàdé wọ́n wà á yọ ọdún bí wọ́n máa kó lọ sílé ọdún lóye àwọn kan àwọn kan bẹ́ẹ̀ bí ibi yóò tó ní ilé rẹ̀ pẹ̀lú ìdí màjá àwọn kẹta bẹ́ẹ̀ bí ṣẹ́ bá ti ń dúró èyí dúró ní ilé nìkan mọ́ ó yẹ kó ti dúró ẹbí tó ń lọ sí àgbẹ̀yìn kí ọmọ lọ sí kọ́ wọn lọ ọ̀hún ilé ìjẹ́lá tó lè lọ lọ́dọ̀ ọ̀pọ̀ yẹn àbí ọ̀dọ̀ ọgbọ́ yẹn tó kù lórí ìwé ní ẹlẹ́ẹ̀kẹrin àwọn tó ní nígbà tó kù ìgbé pọ̀ tó mẹ́rin lẹ́nu tó lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣé o àbùkọ̀rọ̀ sí ìyẹn ńlá ń tọ́jà àjù kò sí àtàkùnrin kò sí ìtọ́jà mẹ́rin ìtàbúrò ẹ̀ kéré jù náà ni pé kó sì wàlú àwọn òbí ẹ̀ ìtàbúrò ẹ̀ kéré jù náà ni kó sì wàlú àwọn òbí ẹ̀ tó bá ti lọ sílọ̀ bọ́ yẹn wọ́n àpúrúkú máa lè fi ìsìn náà lọ nù. nínú sẹ̀ríà ọmọ yẹn súnmọ́ bọ́ yẹn alùpùpù làbí lìtìráàṣì àwọn òbí ọmọbìnrin yẹn àwọn náà ni àwọn náà nọmọ yẹn ẹ̀rọ ìtìlẹ̀ yorùbá yorùbá làákà ìkọ̀fà nínú ọ̀tún làákà yorùbá sọ̀rọ̀ ọdún yìí mo máa sọ kí nìkan pé mo jèrè ilé ọmọ táwọn sọ pé mo jèrè kí nìkan ọdún yìí ẹ́ ọmọ tí yóò ní bàbá mo tún fún ìyá rẹ̀ ara òkè nígbàgbọ́n tí ní bàbá o ilé bàbá rẹ̀ fún ọmọ bàbá rẹ̀ ilé ọmọbìnrin tó fún lóyún bí ẹnìkan kò fẹ́ kílẹ̀mù oyún rẹ̀ ọdún yìí ẹnìkan fi ẹnì kílẹ̀mù oyún rẹ̀ kí kọ́ máa rẹ̀ ní ọdún ìṣẹ̀ríà ọdún yìí tí ó wà nílé àwọn òbí ẹ̀ wọ́n á bí mọ̀ tọ́gbọ́n bẹ́ẹ̀ fi ìdíjú nìkan wọ́n ọ̀sán tó lè sọ ìjẹ́ kọ́ bí wà èdè ó dàbí ni kí wọ́n tó bá sẹ́yìn ẹ̀sẹ̀ ni àmọ́ òun ló tún fúyẹ́ kejì ẹ̀sẹ̀ ni àmọ́ òun ló tún fúyẹ́ kejì ó di é tí wọ́n rántí ẹni ọmọ nǹkan lójú báyìí ọlọ́mọdé àforíjì alájùmọ̀ra kẹyọ ọlọ́mọdé ẹ̀já gbọ́ mi ọgbà àtàlù bisimilayi kúrú wọlọ mo á mú mọ̀ràn wáyé de the best ọmọ yìí ẹ̀yọ oyún yẹn Oh, àwọn tó wà ń bẹ̀ wọ́n ti cháàsì mi lórí àmì àtẹ̀ká ńlá wa fàṣẹ wà fún èsì wọ́n lè tẹ̀mọ́ra kẹ̀yọ̀ wa wọ́n lè tẹ̀mọ́ra mọ́ra kẹ̀yọ̀ wa wọ́n lè dúkù. ní kọ́ bíbí ni pé sílọ̀ kan mọ́ra kẹ̀yọ̀ pẹ̀lú mi ọ̀mọ̀ pé wọ́n lè kí alájùmọ̀ ọ̀rọ̀ fún mi làfẹ́ sọ. mọ́ra kẹ̀yọ̀ ti fi mi wa wọ́n yé sí túlẹ̀ yàrá ó ti sọ lọ́lẹ́mi bí àjẹ́rẹ̀ yàrá tí gbogbo nǹkan bá ti mú wá bẹ́ẹ̀ wọ́n máa takò ní ní ọba arúgbó fún wọn ní àmìlú wa ní ká lọ yọ nípa àfà àfà àfà àfà ní kẹta wí lọ́dà tí wọ́n fi ọ̀rí nù ó ní òórùn ní nǹkan tó tẹ̀lé yìí kalẹ̀ mọ́ òórùn kókó lẹ̀ ẹ̀ ọwọ́ tó wà bá sọ̀rọ̀ yẹn fún ọdọ́ pé ẹ̀ ó ti yá ìlú ó ní àbóṣe kó ti lọ nìyẹn ètò fúyẹ́ kejì nu ọyọ yóò yàrá fífi kófí mẹ́rin ọyọ yàrá wọ́n di wọ́n ti fi wíwọ́n ọmọ ẹ̀ gbé ọmọ mi va ìjìnlẹ̀ ti máa la ọ̀la ẹ̀yẹ wọn bẹ̀rẹ̀ fún abami ní láàtú ní wàlájì lámìírò ìdátúmọ̀ ń dá mi kí ni kó bá rúfa ọkùnrin bá súnmọ́ mi ara mi balẹ̀ àwọn ni wọ́n mọ náà ni wọ́n pé ọ́pùsùn méjì wọ́n ní àná nìyẹn àwọn àtìlọ́lẹ́ ọbọ̀ yìí wọ́n ti wọ́n á fún ọmọ ìkejì náà lọ ni ní ìmọ̀ bá àtìlọ́ ní ìmọ̀ àtìlọ́ yìí ó dá wà lé wọn gan kọ̀pọ̀lọ́wọ́ ìdìnnà bọ̀ yìí àmọ́ ó sì fi ẹ̀dùn kún wọ́n ti lọ yẹn wọ́n ti fún ní chance paracetamol ó di bó ṣe rí nìyí.